الحمد لله الواحد الأحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله أرسله الله بالهدى وبدين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلانيتكم تفلحوا مع المفلحين يقول الله عز وجل يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا عباد الله دجاج nínú nǹkan tí ọlọ́wọ́n bẹ́ẹ̀ lé dáwọn tó ṣe مجدو N'i náà ní kéèyàn ma náwó nínáwó ó túmọ̀ sí wípé ọmọ pé ẹ̀bùn ọrẹ náà ní owó jẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọlọ́run ọba ẹlẹ́dàá wa ló ní owó ọlọ́run ló máa ń fẹ́ tó bá fẹ́ nínú àwọn ẹrú rẹ̀ ní tó bá fẹ́ nínú owó òfin ọlọ́run dá lórí wípé èèyàn gbọ́dọ̀ máa ná nínú nǹkan tó lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa fún kí ni wọ́n ń pè ní wọ́n ní ìkọ́rọ́jù alimẹ́lì tọ́yébé tọ́tàáàtì wọ́lmùbáhàt ọ̀nà ní ká mú jáde nínú owó tó da owó tó má owó tí èso owó dọ̀tí owó tó má tí ò sí haramu níbẹ̀ ká ná jáde nínú rẹ̀ lójú ọ̀nà pàǹfin tẹ̀lé tọ́lọ̀ lójú ọ̀nà pàǹfin sí nǹkan tọ́tọ́ tí èsì haramu bó tilẹ̀ jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú ìsẹ̀mí wa ni ó ní í ṣe pẹ̀lú ìgbádùn wa ni. Eri, gbogbo akpata tó lọ́wọ́ bá dá sínú ilé ayé yìí bóyá lówó àbá lówó gbogbo aná là máa náwó nítorí pé níta ń láyé kìí ṣe gbogbo ẹ̀ náà lálẹ́ rí láì jẹ́ pé ayọ̀ nǹkan kan lápò láti gbà kò sẹ́nìkan tó ṣe tán láti fi nǹkan tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ sílẹ̀ láì jẹ́ pé wọ́n sanwó rẹ̀ ṣe jẹ́ pé àmú àwọn sọ́sọ́rùn àti fi jágbe gbogbo ẹ̀ ń bò káta ká lè lati afẹ́ kúrò láti fi kan bóyá wà lá ní nǹkan àgùn àbí tẹ́lẹ̀ ẹlẹ́rìí la fẹ́ yálò ó ń bò káta gbígbèsè ayé ti ṣe nìyẹn èèyàn lè kó ní nǹkan kan téèyàn nábi owó kí ó ń bẹ nínú nǹkan tó yẹ kéèyàn kó fi kọ́ra gbogbo ẹni tọ́lọ́ wọn bá fún léyìí tó pọ̀ àti ẹni tọ́lọ́ wọn bá fún léyìí tó kéré ó ká fi kọ́ra ká máa ná nínú nǹkan tọ́lọ́ wọn bá fún wa lánàá lánàá lọ́wọ́ wa ọwọ́ ẹlòmíì lọ́wọ́ kọ́lọ́ ẹlẹ́dàá sọ yìí pé àwọn ò ní ná nítorí pé ìrìn àjò tó yẹ tó pẹ́ ó ti wá ó ti débi tí ò ti ní máa rìn káyé ẹ̀yin ò mú kó tẹ ẹni bá ṣe bẹ́ẹ̀ ẹ rí i pé jẹ kò ní rọrùn fún mu kò ní wọ sọ́tọ̀ dá sọ́rùn ibùgbé rẹ̀ kò ní jọ tàwọn ọmọlúwàbí yóò sì ṣe ó lè lágbára láti ní nǹkan eléyìí tó lè máa láti ibì kan lọ síbì kan níbi àti máa àwọn kò ní jẹ́ kó lè mú nínú owó tó ní kọ́nà sí orí ara rẹ̀ kò ní jẹ́ kó lè mú nínú owó tó ní kọ́nà sórí ọmọ àtìyàwó rẹ̀ kò ní jẹ́ kó lè mú nínú owó tó ní kọ́nà sórí ara àta ambọ̀sibọ́sì yọ wọ arántí ẹ̀sìn ọlọ́run akramakumullah ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá alóńlólówó alimẹ́rùmẹ́rùmọ́ gbogbo owó tó bá ní àti ètò pọ̀ àti ètò kéré tó ọbẹ̀ ẹlẹ́dàá wa ni ọlọ́wọ́ bá ń bùkátà ìpè nígbà tó ń fún ẹ lówó yẹn kọ́ ọ máa ná nínú rẹ̀ nítorí pé tó o bá kọ̀ láti ná ńṣe ló fi ilẹ̀ sẹ́ni tí ó ń ná lẹ́yìn rẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn orí eléyìí tọ́pọ̀ tí o ṣe kà tọ́lọ́wọ́ bá ní kọ́ máa bẹ láàrọ̀ owó níná náà làwọn nǹkan ti ń bọ̀ báyà tí a bá gbọ́ ẹni tí ń ná nínú nǹkan tọ́lọ́wọ́ bá fún yóò tún lè múra sí i ẹni tí sì ń sáhùn yóò lè pa ìwà ahùn tì alákọ̀ọ́kọ́ nínú àwọn ọlá àti oore ń bẹ nínú kéèyàn lè ná nínú baraka nínú a máa jẹ́ kí ìbùkún kó lékún láwọ èèyàn ìbùkún yóò pọ̀ nínú dúkìá yín ẹni tí bá náwó owó rẹ̀ kò ní parẹ́ ẹni tí bá náwó owó rẹ̀ kò ní dínkù ọlọ́ọ̀lẹ́dàá sọ nínú àyà kọkàndínlógójì nínú suratu Saba ó ní wa ma anfaqtum min shay'in fa huwa yukhlifuhu wa huwa khayrur raziqin kò sí nǹkan kan tẹ́ ẹ̀ nà kò sí nǹkan kan tẹ́ ẹ̀ nà níná àyàfi kọjá pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa yóò fomi ọ̀pọ̀ fún yín àwọn olùmọ̀sọ ike owó nàtọ́ lọ́wọ́ máa ń san bí kò bá jẹ́ ìtọ́jú ọ̀ràn yẹn kò bá jẹ́ ìtí òtọ́ ọ̀ràn yẹn kò bá jẹ́ pé èèyàn ná sórí ara rẹ̀ abọ́nà sori ọmọ abọ́nà sori aya abọ́nà sori alabagbe abọ́nà sori alaini abọ́nà sori ọmọ òrukàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fahuwa yukhlifu ọlọ́ọ̀bẹ ẹlẹ́dàá wa yóò fi mí rọ́pò rẹ̀ torí ẹ má rò bí ti wulẹ̀ kéré ma nínú àwọn èrò ṣetán ilé ìta ṣetán ti ní àtìyìn lágbàdo ọpọlọ yín wípé níná nínú owó rárá o àdéhùn wa gbogbo ẹni tí bá nínú tọ́lọ̀ wọn bá fún un náà ní pé yóò máa fèmí ìrọ́pò fún un pé ọlọ́wọ́n ọba yabsutu rizqa liman yasha'u wa yaqdir òun ló máa ń gba ló máa ń fún arísìkì ló máa ń gba arísìkì láàyè lọ́dọ̀ èèyàn òun náà lọ́ba tó máa ń fún arísìkì mẹ́ni tó bá fẹ́ nínú àwọn ẹrú rẹ̀ wa huwa khayrur raziqin ọlọ́wọ́n ọba òun náà lọ́ba tó tọ́m bá ná nínú tọ́lọ̀ fún ọ kò pé kárísìkì rẹ̀ ó dínkù ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá wa ó tún sọ fún wa nínú sura mi nínú alukur'an ìyẹn suratul baqara aya kọkànléní ọgọ́ta lẹ́yìn ti gba ọlọ́ni mẹ́tàlú lẹ́dínà yunfiquna amwalahum fi sabilillah كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم ọlọ́ni àpèjúwe àwọn ẹni tó ṣe é pé wọ́n ná nínú owó wọn tọ́lọ̀ wọn bá fún wọn tójú ọ̀nà ọlọ́run àpèjúwe wọn wọ́n dàbí àpèjúwe ẹyọ ọhúrú ọkà bàbá ẹyọ ni tó ṣe pé àti bọ́ọ̀lì ní ìgbà tí ó jáde ó àwọn àṣírí ọkà méje ó jáde lára àṣírí ọkà kọ̀ọ̀kan ọgọ́rùn-ún ọgọ́rùn-ún ọkà lọ́wọ́ lára rẹ̀ bàbá ọkà bàbá ẹyọkan ni wọ́n sì ti bọ́lẹ̀ gbàtọ́ lọ́wọ́ bó mu jáde fún ọ ọgọ́rùn-ún ọkà lọ́nà ọgọ́rùn-ún méje ìlọ́lọ́wọ́ bá mu jáde fún ọ ọgọ́rùn-ún lọ́nà ọgọ́rùn-ún méje ọgọ́rùn-ún méje ọkà lọ́lọ́wọ́ bá jáde fún ọ ní látàrí ọkà bàbá máa ọba tó nípa gbogbo eléyìí tí máa bẹ́ni tó bá lè ná nínú nǹkan tó lọ́wọ́ bá fún un òun náà ni pé wàá jẹ́ ẹnìkan látàrí owó tó ń ná yẹn tó wọ́n máa bẹ lábẹ́ ìbòjì ọlọ́run lọ́jọ́ gbẹ̀ndà kìyàmà ọjọ́ tí ò ní sí bòjì kan àyàfi ti Allahu Rabbul Alamin nínú ẹgbà wọ́ọ̀rọ̀ eléyìí tí Abu Hurairah radiyallahu anhu tó sallallahu alayhi wa sallam tó sì jẹ́ gbàwọ́rọ̀ eléyìí tó gúnrégé tó fẹsẹ̀ nílẹ̀ anabi ní sab'atun yudhilluhumullahu fi dhillihi yawma la dhilla illa dhilluh àwọn èèyàn méje kan wà tọ́lọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wa tí ó kó sábẹ́ bòjì rẹ̀ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ kìyàmà ọjọ́ tí ò ní sí bòjì kan àyàfi ti Allahu Rabbul Alamin ànábì wa ń kà wọ́n ń kà wọ́n ọkà wọ́n dórí èèyàn ẹlẹ́kẹfà ọwọ́ ni ẹlẹ́kẹfà ni wa rajulun tasaddaqa bi sadaqatin fa akhfaha حتى لا تعلم شماله ما tunfiqu yaminuhu ọ̀nà àlẹ́nìkan tó ṣe pé ó ṣe sàrà ọwọ́ agbé sàrà rẹ̀ ó gbé pamọ́ lọ́nà tó ṣe pé apá ọ̀tún apá òsì rẹ̀ kọ́ máa ń tapọ̀ ọ̀tún ná jáde. nínú owó lélẹ́yìí báyìí ẹni tí bá ń ná nínú owó tọ́lọ́ bá fún fi al-ikhlas sínú owó tí ń ná yẹn kọ́ máa náwó mi kọ́ máa náwó àrà la fún kọ́ máa náwó pẹ́ẹ́mà mi ni èmi ni mò ń ṣe bẹ́ẹ̀ irú wọn ni wọn padà máa bẹ lábẹ́ bòjì Allah lọ́jọ́ tí ò sí bòjì kan àfi ti Allah ọjọ́ ọjọ́ tá à ń sọ òun náà sallallahu alayhi wa sallam tó sọ pé oòrùn yóò súnmọ́ mẹ́ẹ̀nìyàn ní míìlì ní kí ni jẹ́ míìlì yẹn wọ́n lè túmọ̀ sí máìlì tí oòrùn bó ti ṣe jìnnà sí wa tó tọ́ba lọ wa máìlì kan ẹ̀ ìtumọ̀ kejì wọ́n ní nòdì wọn pọ̀pá tìró wọ́n máa ń kó náà ní míl lédè lárúbáwá tóun bá súnmọ́ wa bẹ́ẹ̀ wàláhì tí wàá bá wa ìwà àwọn ọmọdé abẹ́ bòjì ọlọ́run lọ́jọ́ tí ò ní sí bòjì kan àyàfi ti Allahu Rabbul Alamin látàrí kínni látàrí owó tán náà ni. nínú àwọn orí àti àdúlọ́ àti ọlọ́lá eléyìí ti ń bẹ sẹ́ni tí bá ń ná nínú nǹkan tọ́lọ́ wọn bá fún un òun náà ní pé níná nínú tọ́lọ́ wọn bá fún wa ó máa ń jẹ́ sábàbí tí máa jẹ́ kí ọwọ́ ọwọ́ ba albir kí ni jẹ́ albir wọ́n lè yọ ọ̀kan nínú àwọn al àwọn ẹni dáadáa tó sì kí wọ́n wọ àlùjánnà tọ́lọ́ wọn ń ròyìn fún wa lọ́pọ̀lọpọ̀ nínú al pé innal abrara lafi na'im dájúdájú ọlọ́run ni mo búra wípé àwọn ẹni rí àwọn ẹni dáadáa inú òkè làwọn ọmọ àwà <coughs> eléyìí tó túmọ̀ sí pé ẹni tí bá ń ná nínú owó rẹ̀ yóò jọ ọ̀kan nínú àwọn eléyìí wọ́n tún ní albẹ́rù a túmọ̀ sí ẹ̀san ńlá a túmọ̀ sí àlùjánnà ìyẹn ní pé ẹni tó fẹ́ wà àlùjánnà kọ́ ná nínú nǹkan tọ́lọ́run bá fún ẹni tó bá ti ná nínú nǹkan tọ́lọ́run bá fún ọlọ́run ọba yọ padà fún lálùjẹ́nà ọlọ́run dàkú mẹ́sẹ̀lẹ̀ wọ̀ wá ọlọ́run ẹlẹ́dàá ó ń sọ fún wa nínú suratul Baqara ó ní lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun ó ń sọ fún wa nínú suratu Ali Imran ó ní lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun wa ma tunfiqu min shay'in fa inna Allaha bihi alim ẹjọ́ yẹn yọ ẹ ò lè jẹ́ ọ̀kan nínú àwọn ẹni rí. àbí ẹ ò lè rí ẹ̀san ńlá gbà tàbí ẹ ò lè rí wọ̀ ṣáájú di pẹ́ nínú tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí èyí tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí lẹ́ẹ̀ ná kìí ṣe tẹ́ kórìíra owó tó wù yín owó tó dùn máa yín owó tó dá eléyìí tó wúlò tẹ́ ní inú rẹ̀ lẹ́sìn máa ná torí káyìn náà lè bá dáadáa gbà lọ́dọ̀ oúnjẹ tó ṣe pẹ́ ń ṣe kí wọ́n tètè bú wà wọ́n tètè bú wà ọ̀nà ọ̀fun yín ti ń dá tolótoló lórí rẹ̀ irú rẹ̀ lẹ́yìn ọ̀fẹ́ ni tẹ́ fẹ́ fún kìí ṣàjẹkù kìí ṣe ètò ṣe pé ẹ ti fọwọ́ gún kìí ṣe ètò ṣe pé gbogbo atẹ́gùn burúkú ti fẹ́ lù gbogbo eruku burúkú ń bẹ lára rẹ̀ kálá aṣọ tá ń lò bó ti kọ́ la eléyìí tọ́jà sísàlẹ̀ apàtì èyí tẹ́ ká kún iná rẹ̀ bá láìní kìí ṣe tó ti ya lẹ́yìn ọrùn kìí ṣe tó ẹ̀fọ́ títí tí ò má tó ti jẹ́ ẹ̀yìn ilé wa máa fa láìní kálá èsì mẹ́ṣíìnì tó ṣe pé tá a bá kíkì ẹ̀ látòní títí dọ̀la kò ní dáhùn wọ́n lè pe klọ́ọ̀tì ni wọ́n lè pe rárá púlọ́ọ̀gì ni wọ́n lè pe rárá táǹkì ni wọ́n lè pe jẹ́ẹ̀nì ni irú ọ̀ràn kọ́lẹ́ gbé sẹ́ni bá fẹ́ gbé mẹ́ṣíìnì ètò ẹ pé tó bá kíkì ẹ lọ́wọ́ kan yọ dàn ní irú rẹ̀ lẹ́fún yà kìí ṣe ilé tí ń rin ilé tó ti bu ilé tí káwà ilé tó ṣe wípé àwọn kòkòrò wà ń bẹ lóríṣiríṣi tí ò ní jẹ́ kéèyàn gbé bẹ̀ gbádùn bí àwọn irun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ sọ pé wọ́n á gbé ara yìí mọ́ yọ̀ǹda rẹ̀ fún ọ jẹ̀bi àníntọ́ dáa. ètò wúlò ètò wọn náà fẹ́ sọ́ọ̀lẹ̀ tó dìmú kankan tó aranjú sí ńlọ sọ́ọ̀lẹ̀ eléyà ni ó jẹ́ kí wọn náà rí dáadáa fún lè wọn ọ̀gá ọgbẹ́ lọ báńkì wọn ọ̀gá ẹnìkan ní ara mi fi lé lọ ni ọ èsì aláàánú èèyàn nígbà wọn ti gbowó wọn bá ti gbà ń òpin gbogbo lílọ bíbọ̀ owó báńkì náà ní parí sí àwọn làwọn ò lè gbà ọwọ́ agbélé lọ pé one thousand mọ fún bàbá yìí o ìwọ náà náwó ìkà kìí ṣe lẹ́yìn ni wọ́n pè ní mọ̀ náwó ntí wọn náà fẹ́ ọlọ́wọ́ bá ní lọ́nà kò tó rí ntí wọn náà fẹ́ gbà lọ́dọ̀ Allah. Imam al razi rahimahullah wọn ní àwọn aṣíwájú wa rere idha ahabbu shay'an ja'aluhu lillah wọ́n ní àwọn aṣíwájú wa rere níta àwọn bá fẹ́ràn jù wọ́n á máa fi tọrẹ fọlọ ni yéésì pé níta bá fẹ́ràn jù wọ́n á wà á máyà ni yéésì pé níta bá fẹ́ràn jù wọ́n ó fi ṣèrọ̀rí ni kẹ́là níta bá fẹ́ràn jù wọ́n á máa sọ ọ́lẹ̀ fọlọ ni ó ní ọ́fẹ̀sẹ̀ rinlẹ̀ ipe nígbà tó lọ́wọ́ bá sọ ayà yìí kalẹ̀ lan tanalu al-birra hatta tunfiqu mimma radiyallahu anhu ọlọ́ba nàbí wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní ya rasulallah yẹ ìrántí ọlọ́run lé ha mọ́ màá ní oko kan oko yẹn wọ́n ń pè ní bayruha wọ́n ń pè ní bayruha ní ìlú madina oko tó bu àyà ni ní oko tí mo ní ní ìlú madina yìí báyìí mo ń fẹ́ láti fi oko yìí sílẹ̀ fọlọ́ọ̀ tonti pé ní ahabbu amuwali ilay etí mo fẹ́ràn jù nínú gbogbo dúkìá tó lọ fún mi ọ̀sán atasaddaqu bih tó kí n fi ṣe sàrà ni ìrẹ́ anabi sallallahu alayhi wa sallam torí kọ́lọ́ sọ pé lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun ẹ lè rí dáadáa gbà lọ́dọ̀ Allah táájú kótó di pẹ́yìn náà nná nínú tẹ̀ nífẹ̀ẹ́ anabi sallallahu alayhi wa sallam ni bákin bákin ọ̀kárí láyé ọ̀dà fún ọ ọ̀kárí láyé bẹ́ẹ̀ ni mo mì ní í ṣe. ṣùgbọ́n o lẹ́yìn kẹ́ máa lọ rọ ọ̀bẹ owó tó pawó lélẹ́yìn owó tó pawó tó béèrè iná lówó tó fẹ́ gbé lẹ́yìn. وإني أرى أن تجعلها في الأقربين ṣùgbọ́n tó ní ń dá lọ́dà òun náà ní kò fi ṣe sàrà àbáwọn àbátan mọ̀lẹ́bí àti yékà rẹ̀ bẹ́ẹ̀ ni tẹ́lá fẹ́ ṣe sàrà tẹ́fẹ́ ta àwọn èèyàn lọ́rẹ àwọn ẹni tọ́jú ìbátan yín àwọn àyíká yín àwọn mọ̀lẹ́bí yín àwọn ọlọ́lẹ́tẹ̀rẹ̀ jù àwọn ẹ̀kẹ́ ẹ̀ máa wáká pẹ̀lú pẹ́fẹ́ fowó ṣe lóore àwọn ẹ̀kẹ́ wáká pẹ̀lú pẹ́fẹ́ ẹ̀fẹ́ fowó dá lọ́lá torí pé tọ́lá àwọn bá gbà lọ́wọ́ yín yóò gbà pé sàrà lẹ́ ṣe yóò gbà pé tún sopọ̀ ẹbí pọ̀. ládọ́nà méjì anábìíní kọ́ alẹ́kọ̀ọ́ yìí tán káwọn ará àti ọmọbìnrin nítorí pé wọ́n jára àtàtẹ́lẹ̀ yìí pẹ̀lú ògbọ́lọ́ olówó mi náà wà nù fámìlì tiẹ̀ náà tó eyin bá sórí ẹ̀yin náà ni ó ṣe fún. tọ́ àbótọ́ hàrá ni af'alu ma Rasulullah màá ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe wí faqad samaha fi àbọ̀tá hà ọwọ́ fún oko ìbò ti ṣe ga tó ó fún oko ti ṣe wọ́n lọ́wọ́ tó. ó pin fún àwọn mọ̀lẹ́bí iye kan sí ìbátan rẹ̀ kọba ti ṣe bẹ́ẹ̀ tí ọba sí ayàtọ̀ lọ ń sọ̀kalẹ̀ àwọn máa ń tẹ̀lé ọ̀rọ̀ lọ wọ́n máa ń ọlọ tóbi ni wọ́n gbọ́ yìí báyìí yóò lọ gbin eruku tí ń bẹ lórí owó nù pé ó ní jáde tí wọn fi ní wà lìjánà lójú méjèèjì láyé tiwa táwa wà kọlọ́n dákun kọ́ sànù wa ẹgbà wáyé alimami Bukhari àti Muslim ló gbà wá. nínú ọlọ́lá ọlọ́lá tí ń bẹ fún kéèyàn lè ná nínú tọ́lọ̀ ọbẹ̀ ẹlẹ́dàá fún òun náà ní pé gbogbo ẹni tí bá ń ná nínú tọ́lọ̀ ọba fún yọ́ọ́ máa jèrè àti àmàlẹ́kà lójoojúmọ́ mẹlẹkọ ọmọdé àbí ọkùnrin lójoojúmọ́ ọmọ nínú ẹgbà ọ̀rọ̀ látọ̀dọ̀ Abu Hurayra radiyallahu anhu onímọgbọ lánàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ti ń sọ pé ma min yawmin yusbihu al-ibadu yusbihu al-ibadu fihi illa wa malakani yaqulan kò sí ọjọ́ kan láyé táwọn èèyàn tí wọ́n jí sáyé àyàfi kí mẹlẹkà méjì ọmọ sọ pé ọ̀kan nínú yẹnzilan àfi kí màlẹ́kà méjì ó sọ̀kalẹ̀ fayaqulu ahaduhuma ọ̀kan nínú àwọn méjèèjì ọmọ sọ pé allahumma ati mumtiqan khalafa ìwà ọlọ́run gbogbo ẹni tí bá ń ná nínú nǹkan tó fún máa fi omi rọ́pò fún máa fi àfi rọ́pò rọ́pò fún gbogbo ẹni tí bá ná nínú tó fún ẹlẹ́kejì ọmọ wa sọ pé allahumma ati mumtiqan talafa. ìwọ ọlọ́run gbogbo ẹni tó fún nínú kan lé ayé yìí tó wo wá ma tí ò ná ìwọ ìparun máa fi ṣe tiẹ̀. ó ní ju nítorí wà ná omi ò ní wọlé ẹni tí ọba fún wàláhì kò ní tó ná nítorí pé bá wọlé ti ju ná lọ láì níye ìgbà ọba ọba fún tó tí ń wá kí owó òun àti etí òtó nǹkan tó ní lọ́lọ́kún sí ọ̀nà kan tá a gbà náà nù ká máa ná nínú ta ni. òbúkátó gun owó fò òbúkátó gun owó àdánù òbúkátó gun owó orí eléyìí tó a pé látàáyé ń bi ló ti máa sórí ibú lọ títí dọ̀la gbẹ̀ǹdà òkè àmà ọ̀nà kan tárísìkì rẹ̀ ó fi máa lékún sínú mọ̀mọ́ nínú tọ́lọ̀ àwọn akọ ẹ̀ wọ́n jẹ́ ọ̀sẹ̀ àríkì yẹn ọmọ alẹ́kùn sí ni màlẹ́kùn ọmọ abẹ́ lọ́nfọ́n lójoojúmọ́ máa fi àfirọ́pò fún lágbájá yìí látàrí pé ńná nínú nǹkan tí ò fún. ìwà táwọn náà ń gbọ́ lásìkò ni ó rí pé gbogbo nǹkan rẹ̀ ń bàjẹ́ lásìkò ni ó rí pé gbogbo nǹkan yóò wúlò gbogbo ìbáwọ̀ lára rẹ̀ ń dánù. nítorí pé ìná nínú tọ́lọ̀ wọn fún ojú kan náà ló dùn ó sí bí àga bábà ṣé bábà ti máa tan ara rẹ̀ jẹ lórí kí yí lọ sọ́tún yí lọ sósì àlọ́ òfojú kan náà lẹ̀ ojú kan náà ló wà. àmẹ́ni tí máa ń ná nínú tọ́lá ọba fún lílékún ní ọmọ àlékún sí. bákan náà nínú rí ńlá tí ń bẹ fún ọ nínú kọ́ máa ń ná nínú tọ́lá ọba fún ọ òun náà ní wípé tọ́ ọba kú tó pa ayé lẹ̀ tọ́ ọba lọ tó sì máa láàdá ò ní yé máa jẹ́ ní tí wọ́n máa kọ́lẹ̀ fún ọ látàrí ní tó ná kó tó lọ. Allahu akbar. ẹni pé lẹ́yìn ikú rẹ̀ ó tún máa gba láàdá. eléyìí nínú ẹgbà wọ́ọ̀rọ̀ eléyìí tó wá látọ̀dọ̀ Abu Hurayra radiyallahu anhu. ikú ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ fún ayíkẹ́ inna mimma. يلحق المؤمن من عمله وحسناته بعد موته dájú dájú ó ń bẹ nínú nǹkan tí wọ́n máa tún mú lọ bá mùmínì nínú sẹ́rẹ̀ àti sẹ́ẹ̀rẹ̀ rẹ̀ eléyìí tó ti gbá yóò ṣe tí wọ́n máa mú lọ bá lẹ́yìn ikú rẹ̀. àwọn nǹkan tí ń bọ̀ yìí kò dé ètò ọba lè rí mú bẹ̀ kó mú o tó bá di òmúlẹ̀ mú fún wọn láì ó sàrẹ̀ sí i nítorí pé wàá kú àwọn náà kú níta bá gbé láyé ṣe iná là lọ bá ń bi tá ń lọ tó o bá ti tẹ̀lé tó o gbìyànjú ètò lè ṣe iná lọ bá lọ gbogbo kàkà rírí ayé ayé ayé náà ló fi sí irọ́ lásán kò sáwọn kẹkọọ nǹkan tí wọ́n pè ní irọ́ lásán ọ̀wé ìtọ́ ọba ṣe tó ọba mú lọ náà tó àwọn eléyìí wẹ́rọ ni wọn náà lè dè kọ́ ọ má jẹ́ pé òní rí kankan mú alákọ̀ọ́kọ́ ilman tó fi mọ àwọn èèyàn tó sì tún tàn ká eléyìí bá gbogbo ẹni tó ní màwù tó bá sì sọ̀rọ̀ mọ̀ nínú ṣẹ̀ríà ìmọ̀tẹ́wọ́gbà lérò náà ni ìmọ̀ qala Allahu qala rasuluhu ìmọ̀tẹ́ ní ti pẹ̀lú ọlọ́nsọ ìrẹsì ọlọ́run Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn wí ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn Islam ẹni tó bá mọ̀ ń pa rẹ̀ àkọ́kọ́ gbèsè káwọn náà lọ kọ́ ń pa torí pé àmì kọ́lọ̀ ọba ń fi ọkùn rere òun náà ní kọ́lọ̀ kọ́mà nípa ẹ̀sìn. anabi sallallahu alayhi wa sallam ó ní man yuridillahu bihi khayran yufaqqihhu fid-din gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá ro rere rò yóò fún ní àgbọ́yé nínú ẹ̀sìn. ọlọ́run ti kọ́kọ́ so oore kan fún ọ̀nà mọ́wàá jẹ́ ọmọ lórí tiẹ̀ nìkan tó fi mọ àwọn míì torí pé tẹ́ni kọ̀ ọ̀rọ̀ tó bá fi sáhún nítọ́jú ni pé wò ní ma àwọn ti kọ olówó jù nínú táwọn ni àwọn olùkọ́ tó kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ sìn yìí wàláhì ń tọ́wọ́ jù tó wá nínú torí pé láti ní tẹ́ yìí láti ní ọmọ ìlówó iná ni al-Khatib al-Baghdadi wọ́n ní àwọn olùmọ̀lọ́mọ burú tó wà nínú mà aláìmọ̀ ọmọ rẹ tó wà nínú mà torí pé òun ò tí ì gba àyè àkọjá rí ṣùgbọ́n olùmọ̀ ó ti gba àyè àìmọ̀ kan kọjá rí òun á máa burú tó wà nínú àìmọ̀ kan torí àwọn olóyún ẹgbẹ́ àwọn ọba fún ọ ní ìmọ̀ ẹ̀sìn kó olùkọ́ lè ṣètò ńlá fún ẹ ọgbọ́dọ̀ aburú ńlá tí ó ṣẹlẹ̀ ní pé wà wọn ò ní láǹfààní àti marun tí wọ́n mà àìwá láǹfààní àti marun tí wọ́n mà wọn ò ní láǹfààní àti sinlọ́n bó ti ṣe tó àti bó ti ṣe yẹ. ìwà ń bẹ̀rẹ̀ àárín wa tó bá fahun sí i ọdájú ìmọ̀lẹ̀ ọba pọ̀ sí bó ti wà lọ láwùjọ gbogbo. kí n kọ́ mọ̀ kí n lọ jókòó kalẹ̀ kí sọ̀nà àwọn kí n kọ́ mà kí n sanu mi ń dédé síbíkì má sàlàyé rẹ̀ fáwọn èèyàn kì í sojú ọ̀nà àwọn olùmọ̀. ẹni bá fẹ́ sọ̀rọ̀ ìrìn lọ́mà ẹni bá sọ̀rọ̀ ibú lọ́mà rárá èsì gbèsè àwọn olùmọ̀ olùmọ̀ gbọ́dọ̀ máa fi mà àwọn èèyàn wọ́n máa fi mà àwọn èèyàn torí pé àwọn èèyàn tó ń fi mà náà àwọn ọ̀gá yìí rẹ̀ ìwọ wà ní jósùọ wọ́n máa sàlàyé bọ́lá nínú àwọn tó ń sàlàyé fún ẹni tó ń fẹ́ gbà yọ bóòlù àti fẹ́ mà tí wọ́n bá ṣàlàyé àǹbùkátà ká má ta ẹ rẹ̀ torí pé ní tí ọ̀sẹ̀ fún wọn onímọ̀nù lẹ́yìn ìgbà tó bá kú ẹ tàká nínú ọ̀tá ń gba tàká láyé tiwa lónìí òun náà ni ká sọ̀rọ̀ ká sọ kó nù lè láǹfààní àti gbọ́ tó náà bá ti gbọ́ àti tàká ní ká kọ́ lẹ̀ torí kìí ṣe gbogbo èèyàn ni wọn láǹfààní àti gbọ́ nígbà tí wọn sọ ṣùgbọ́n àwọn èèyàn ọmọ bẹ láyé lẹ́yìn ìgbà tẹni tó sọ ọba sí má ń tó sọ yẹn tí wọn bá ń kà yóò máa wúlò fún wa gẹ́gẹ́ bó ṣe jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn tíra wọ́n ti kọ́ mí níṣẹ́ ó ti lé lẹ́gbẹ̀rún ọdún ń sì ń bẹ lọ́dọ̀ àwọn ẹni tí ń kọ́ nípa mà wọ́n ń kà wọ́n ń sàǹfààní nínú rẹ̀ lónìí wọ́n wá dàbí ìgbà tó láì jẹ́gbẹ́ nìkan lọ́tọ̀ọ̀rọ̀ lọ́dọ̀ wọn o ní mọ̀gbà tí gbogbo ète wọn tí wọ́n fi ń lura wọn ò ní mọ̀gbà tí ara wọn ti ń jó nínú ká ẹnu kọ́lọ́ńdà kò forí jìn bàbá yìí kọ́lọ́ńdà kò tọ́lọ́ǹba nìgẹ́ Allahu akbar ẹ wá dúró sẹ́tò sí fẹ́sìn Islam ẹni tá a rí rí tá a dá ma ṣùgbọ́n a dá sẹ́tò sí kalẹ̀ ma ẹ wo bí iṣẹ́ wọn ti ṣe ń wúlò fún wa lónìí àwọn náà agbọ́dọ̀ tẹ̀ntà ńkọ́ tá a ti mà ká láti kápájẹ́ kọ́ mi èèyàn ní iná ọmọ ọ̀hún kò sí nínú gbèsè tọ́yẹ̀kẹ́ni tó nímọ̀ nípa ẹ̀sìn kọ́ máa gbé. akaramakomola nínú àwọn ojú ọ̀nà tá ń tàkà lónìí òun náà ni ẹ̀yin tẹ́ lówó tọ́lọ̀ ń bà sílẹ̀ yín à ń bọ̀ náà sọ nípa àmọ́ yẹn ẹ̀yin jáde ni ni ọ̀nà míì ni tẹ̀ á hàn fáwọn èèyàn ẹ̀ ń ha fáwọn èèyàn ẹ̀ ń ha fáwọn èèyàn bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n ọba ti máa ń sànú àwọn ẹrú rẹ̀ eléyìí ọ̀yọ́ kankan o mẹ́kà láwà láwà ẹ̀yọ́ àwọn àwọn ìgbé mẹ́kà yẹn àti yẹn gbogbo èèyàn ló ti gbẹ́sì islam yé gbogbo èèyàn ló ní mímà kò rí bẹ́ẹ̀ ẹni tí ọmọ pọ̀ lọ́jà ń tirẹ̀ ara ṣùgbọ́n àwọn ẹni tọ́lọ́ wọn bá bò táwọn fi bá dáadáa pàdé lọ́dọ̀ Allahu Rabbul Alamin gbogbo ọ̀rọ̀ táwọn olùmọ̀ ń sọ yẹn ẹ wá rí ti olówó kan nínú àwọn ẹni tó jẹ́ lárúbáwá yẹn tó sagbátẹrù pé kí wọ́n tẹ̀ jáde ẹlòmíì lé ní kí tẹ̀ gbẹ̀rún mẹ́wàá jáde yọ̀wọ́ àdùn lẹ́nu mọ́sálásí ó lè fi àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ àwọn ẹni tí ń ṣiṣẹ́ ní àwọn ilé iṣẹ́ rẹ̀ yọ̀wọ́ àti wọ́n ti àwọn mọ́tò wọ́n á pé gbogbo kálukú bí wọ́n ṣe ń jáde o wọ́n máa fún wọn kọ̀ọ̀kan wọ́n máa fún wọn lọ́kọ̀ọ̀kan wọ́n máa fún wọn lọ́kọ̀ọ̀kan oníkálukú ọ̀rọ̀ ọgbọ́ àgbọ́yé ẹ̀sìn tó ti ní tẹ́lẹ̀ yóò tún lékún sí àgbọ́yé ẹ̀sìn tó ti ní tẹ́lẹ̀ yóò tún lékún sí àìlágbọ́yé tó ní bomi yóò pọ̀ mbẹ́ látàrí pé eléyìí sọ eléyìí tànká bí dáadáa fi ń tànká mi lọ́jọ́ wa tó níyì báyìí a nínú ojú àná táǹtún fi ń tàn máa ká òun náà ní ẹ̀rọ ayélujára wọn eléyìí tó ṣe é pé sọ́mà sọ̀rọ̀ níbí bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí gbogbo ilé ayé sì ń gbọ́ wọ́n sì ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ bá a ti sọ yìí bẹ́ẹ̀ ni àwọn ẹrú ọlọ́run kan ní ṣiṣẹ́ yìí àwọn ẹrú ọlọ́run kan àwọn ni wọ́n lu ọpọlọ àti agbárí elétò ọlọ́run bá fún wọn láti jẹ́ kí oore kọ́tàkà gbogbo olùmọ̀lẹ́yìn ilé ayé ìná tó ń gbọ́rọ̀ tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹni tó ṣe ni wọ́n wá rí ṣe fẹ́ ẹni tí ò tí kù nítorí o lè ṣe pọ̀ ẹni tí o ti kù nítorí o lè ṣe tí wọn náà fi rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́ ọ̀pọ̀ má fojú kéré ara rẹ má sọ pé mi wò ó lè jẹ́ pé bọ́yá ẹni tí ń há dáadáa lẹ́yìn ìgbà táwọn kan fowó tí wọ́n gbé jáde inú wọn ni wọ́n bọ́ sí ládàá tiẹ̀ náà ní dínkù sẹ́ni tó náwó rẹ̀ bọ́yá ẹni tó lu agbárí tóun fi ṣe ẹ̀yìn kìnìyàn sórí social media tí gbogbo ayé fi ń gbọ́ ni wọ́n gbìyànjú láti fún àwọn èèyàn ní link link lásán ni wọ́n fún àwọn èèyàn ó ṣe jù bẹ́ẹ̀ lọ ẹgbà link yìí ẹgbà link yìí ẹgbà link yìí link bá link rẹ̀ sálì jẹ̀nà akramakumullah torí ẹ̀rọ ẹni tó link àwọn èèyàn lọ síbi dáadáa ó yàtọ̀ sẹ́ni tó link wọn lọ síbi ibú ẹni tó link wọn lọ síbi tó ti máa gbọ́ dáadáa ó yàtọ̀ sẹ́ni tó link wọn lọ síbi tó ti máa gbọ́ ìdá akramakumullah alákọ̀ọ́kọ́ ni ẹ̀yin tẹ́ máa ẹ má gbé máa yín pamọ́ o ẹ̀yin tí a ní mà ẹ tẹ̀ka ẹ̀ka èèyàn ẹ yọ àwọn èèyàn kó ní òkun wọ́n ti tan àwọn èèyàn jẹ́ kọjá sísọ àwọn èèyàn gbẹ́sìn ọlọ́run ọba yé ṣebí wọ́n mà á. ọ̀tá nìyọnu tó lọ sílẹ̀ lárúbá tó lọ kẹ́kọ̀ọ́ kí ló dé ọlọ́run lè bá àsọpọ̀ ọlọ́ni sí ọ̀rẹ́ láì ṣebí ọlọ́kọ́ lè bá akẹ́kọ̀ọ́ gbà ìmọ̀kanu kúrò lára rẹ ni kó o sì wá gbìn tó lọ bá bá fún ọgbàánu kúrò lára àwọn èèyàn táwọn náà jẹ́rú ọlọ́run táwọn náà ń pè sàlàyé fún wa pẹ̀lú òkú ọlọ́run á tẹ̀lé síbẹ̀ yìí máa pe ń tọ́pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ máa sọ́jọ́ pé ǹdẹ́ ni pé wọ́n lọ àgbọ̀nù tọ́ba gbọ́ ìyá ti ṣẹ̀ṣẹ̀ sórí ibú fúnra rẹ̀ tọ́ba gbọ́ àwọn náà tẹ̀lé tonti pé ọ̀pọ̀lọpọ̀ pọ̀ báyìí wọ́n fetí pàlàbà rẹ̀ àwọn dáràn bọ̀rọ̀ àwọn lọ́rùn ẹni tí ń gbọ́ tí ó tẹ̀lé wàláhì ọ̀daràn bọ̀ ẹnìkan lọ́rùn ara rẹ̀ wàá gbà torí pọ́nlọ́ nífẹ̀ẹ́ lẹ́lẹ́dínlẹ́dínlẹ́ wala nas'alanna al-mursalin àwọn ẹni tó tó ń rán àwọn aránṣẹ́ sí òun bí léèrè àwọn ẹni tó ń rán sí wọn òun bí àwọn ará léèrè àwọn ẹni tó ń ránṣẹ́ nítorí sallallahu alaihi wasallam tó sọ fáwọn èèyàn náà là ń tuntun sọ fáwọn èèyàn ọlọ́run ọkọ òbí yín léèrè pé sábà fi jíṣẹ́ fún yín àbí òjíṣẹ́ fún yín ó jíṣẹ́ fún yín dáadáa nítorí pé àwọn ẹni tọ́jọ́ máa kí o rẹ̀ kéékèèké kéékèèké ní gbogbo ayé ìgbà tó ń kálukú ẹ̀rẹ́ ní báyìí sọ. torí ẹ̀kọ́ sára wí kò sáré dára kò sọ̀rọ̀ yìí tẹ́ni bọ́dì tó lè rò níwájú ọlọ ọlọ́ni rusulan mubashirina wa mundhirin li'alla yakuna lin-nasi 'ala Allahi hujjatun ba'da ar-rusul wa kana Allahu 'azizan hakima ọlọ́ni àwọn aránṣẹ́ òun òun ṣe wọn láfún ni ní ròdù fẹ́ni tó bá ṣe dáadáa olùkìlọ̀ fún ni fẹ́ni tí ò bá ṣe dáadáa torí kẹ ẹ má bàa rí àwáwí kan àwíjàre kan fọwọ́jú ọlọ́run tó bá di lọ́la kò sẹ́ni kan tẹ́nu rẹ̀ ọ̀ràn ọ̀rọ̀ máa ń jọ gbé ìdàlùkìyà ní gbogbo omi tó bá wà gbogbo ìyàwó ìtọ́ bá lè jẹ́ èdè lórí rẹ̀ lọ́bọ̀ ibà ara àwọn èèyàn ti ń sàlàyé fún wa tó bá jẹ́ tápà àwọn olùmọ́wà ti ń sàlàyé lédè tápà tí wọ́n máa tún nà tí èyí ṣe pé wọ́n fi kó bọyọ̀ tó jẹ́ gárà àwọn gárà náà wà tó jẹ́ tv àwọn tv náà wà tó bá jẹ́ yorùbá àwọn yorùbá wà bàbá dáhùsá àwọn haúsá wà tó bá jẹ́ fúlàní àwọn fúlàní wà kọ́dà yípo àwọn yípo wà. ní àlùmọ́dínà ọ̀pọ̀lọpọ̀ ọmọ yípo ilé ni wọ́n gbà àtàwọn náà wá kẹ́kọ̀ọ́ tọ́lá ti máa ń sọ lọ́wọ́ tó bá pẹ̀lú ọ̀rọ̀ yípo gbogbo ó jìyàn. táwọn ọ̀dọ́ tó ti ń bẹ̀rẹ̀ àwọn àlù yípo táwọn náà pèpè sí ọlọ́run tó wá mi tó mú wa bó ti jẹ́ gùn àwọn ègùn náà wà àláwáwí kankan àláwí dárí kankan torí ẹ̀. ẹlẹ́kejì nínú nǹkan tí ó fẹ́ kù tí wọ́n máa kọ́ ládàá fún wa ọ̀lẹ́dẹ̀ ń sọ́ọ́lẹ̀ àǹtaraka ọmọ rẹ̀ tẹ́ bá fi sáyé èyí tó ga àdìsí kan ti síwájú tó ń sọ pé wọ́n wọlẹ́dín sọ́ọ́lẹ́hìn yẹ̀dùrúlẹ̀ ọmọ rere tí máa ń ṣàdúrà fóbi rẹ̀ àdúrà ni wọ́n sọ ń bẹ̀ ẹ wá wo bí wọ́n lọ́ọ́ mọ rere tó ọba fi sáyé ọwọ́ kọ́ ọ̀fọ́ mọ rere sáyé wọ́n mọ̀ kọ́ ládàá fún un. ẹ̀rọ akéésì àwọn ọmọ ṣé ojú ọ̀nà àti díẹ̀ ọmọ rere làwọn ọmọ wa sì ń tọ̀ ṣé ojú ọ̀nà àti díẹ̀ ọmọ rere là ń àwọn ọmọ wa sí kákíyèsí o nítorí pé ayé ayé ayé ayé ayé yìí náà lọ́jà lọ́dọ̀ wa àrònú nípa ẹ̀sìn ọ̀rọ̀ rárá ntọ́pọ̀lọpọ̀ orò káì ọlọ́rọ̀ rẹ̀ ẹ̀sìn láti lè mú kọ́ máa ìrora sani kò lè sọmọdọmọdé lábẹ́ àbúradẹ ẹni jẹ́ ọmọ rí ọmọ tẹ̀lé tọ́lọ́ kí ọmọ tẹ̀lé tà wa sallallahu alayhi wa alihi wa sallam ẹni ti ń bẹ̀rù ọlọ́run ní kọ̀kọ̀ àti ní gbangba ń pè ọlọ́ kò ní jẹ́ tí ya ẹ̀rọ máa àwa náà gbogbo wa ṣé bọ́ máa ní wá lọ́dọ̀ àwọn bàbá wa ṣé ọmọ eré sì làwa náà tí bàbá wa fi lẹ̀ tá a bá bára wa kó máa reni wá ká bá àwọn bàbá àti màmá wa yọ̀ torí pé nu ládá tí wọ́n máa kọ fún wọn lẹ́yìn ikú wọn làwà tàbá wọn bára wa kó máa bú ni wá ọmọ rádaràdá ọmọ rédèrèdè la bá jẹ́ lẹ́yìn àwọn bàbá màmá wa wàláhì ó tó bá wọn banú jẹ́ kí ni wọ́n á fi ẹ̀sà yìí ẹni tí bàbá fi ilẹ̀ tó ẹ gogoro ni yóò jí mu ni tí ọba mú kò lè sùn gbogbo eyín ti dìdàkudà látàrí amúgbó ẹni jọ pé solution tí wọ́n ní wọ́n máa fi lẹ́ ìfun táyà ńlò máa ń fa àmúkórí ó lè bá a kárín ẹni jọ pé ìdí ògùn ni ìdí ògùn ni ó ṣubú sí ògùn ni ó máa rá wájú ẹ̀ kó ṣàánú òun kó jẹ́ kó òun ó rí ṣe. ọmọkò nìyẹn ọmọ rádaràdà nìyẹn sẹ́nu ọmọ tó ń wúlò ìgbẹ́ tó bá fi irú rẹ̀ lẹ̀ wọ́n lọ kọ́ ládàá rẹ̀ fún bàbá àti màmá ọmọ burúkú lélẹ́yìn ọlọ́dà kan fi irú wọn sàdáhùn wa. nínú ládàá máa àwọn nínú ẹrù rẹ tó fi sáyé àwọn tíra wà ń bẹ àwọn tíra rẹ àwọn ọmọ wa jogún ẹ wọn máa kọ ládàá rẹ fún ọ lẹ́yìn ikú rẹ lójú ayé rẹ ni ọ̀rọ̀ àtìrà fáwọn ẹni tó ń bùkátà rẹ wọn máa kọ ládàá rẹ fún ọ lẹ́yìn ikú rẹ torí pé táwọn bá ń kà tí wọn ń sàǹfààní ń bẹ kò ní lọ sálọ́gbọ̀n ọ̀dọ̀ tiẹ̀ náà láì jẹ́ kó gbà pín tiẹ̀ náà nù ládàá torí ẹ̀ ló ṣe jẹ́ pé à ń ra tíra sí mọ́sálásí à ń ra tíra sáwọn yàrá kàwé láwọn ilé kí ó gbogbo à ń ra tíra kàwé fáwọn olùmọ̀ kí wọ́n tún lè bá àmọ́ rí tí wọ́n máa kà láti sàwọn èèyàn láǹfààní láti ra wọn láǹfààní nínú àwọn nǹkan tí ládàá rí òní tán wọ̀ ni àwọn ilẹ̀ lárúbáwá àmọ́ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ń sọ fún wa pé ńgbà tí bàbá wọn tó kú dẹ̀dẹ̀ tí ó kù àkọọ́lẹ̀ tó kọ ni pé ìdá kan nínú mẹ́ta gbogbo dúkìá táwọn fi sáyé yìí àwọn fẹ́ káwọn ọmọ àwọn kí wọ́n máa tọ́jú rẹ̀ kí wọ́n máa mójútó kí wọ́n máa dàgbà sí kí wọ́n máa pọ̀ sí ìdá nínú mẹ́ta sẹ́mi ọkọ́ ti fi ṣe sàárà fẹ́yìn pípẹ́ lè máa ná lẹ́yìn ikú yín yọ wá jẹ́ pé ìdá méjì nu mẹ́ta ni wọ́n pín nínú dúkìá yín fún àwọn ọmọ àwọn òbí yín àwọn ìyàwó tẹ̀ fi sáyé àmọ́dá kanu mẹ́ta ọlọ́mbù yín sara rẹ̀ ìyẹn tẹ́yìn náà bá yára tẹ́ tẹ́ tẹ́ fi falẹ̀ torí pé kí ni fífa kí ni fífi falẹ̀ kọjá pé tẹ́ fi kú ẹ̀ pàkọ́lẹ̀ ẹ̀ pàkọ́lẹ̀ bàbá àwọn pàkọ́lẹ̀ pé ìdá kanu mẹ́ta dúkìá àwọn yẹn àwọn ń fẹ́ kọjá yìí pé àwọn tó ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam àwọn ni wọ́n máa fi ra tírà fún ẹni tí ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam ni wọ́n máa fi ra tírà fún ẹ wo àfojúsùn ńlá táwọn bàbá wọn ní. ìyẹn ni pé tí wọ́n máa ń fi ìdá kan nínú mẹ́ta yẹn ra tírà fáwọn eléyìí táwọn bá ń ka tírà wọn tó bá fi ń sàǹfààní fúnra wọn tó fi ń sàǹfààní fáráyé àwọn náà fẹ́ máa nípìn nínú ládàá tírà táwọn rà fún wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam tó ní aw mushafan warrasa àbí alukur'ani tó fi ilẹ̀ fẹ́ lomi ìjogún ìwọ náà ìgbìyànjú ń bì ẹ̀rí pé owó wọ bẹ́ẹ̀ owó wọ bẹ́ẹ̀ tí wọn bá ná nínú owó rẹ tọ́wọ́ pé ibi tó ń ná sínú kìí ṣe ilé ijó lọ́ọ́ fowó kọ́ àbí ilé ọtí lọ́ọ́ fowó kọ́ àbí àwọn ilé àdánù ilé tẹ́tẹ́ iná lọ́ọ́ fowó kọ́. ìwọ fi owó tiẹ̀ ọ̀nà sọ́nà abẹ́yẹ yọ sẹ́kù fún ọ lẹ́yìn ikú rẹ̀ masjidan bana àbí mẹsàlásì tó kọ́ owó wọn ti kọ́ mẹsàlásì nínú tó sẹ́kù fún ọ lẹ́yìn ikú rẹ̀. bákan àwọn onáhàrán àjọrọ anabi sallallahu alaihi wasallam ni àbí odò tí ọmú kọ́ máa sàn níbi tí ó sàn dé odò kan sàn ní odò ọba yìí ọjọ́ sàn ní gbogbo ọgbà. tí ọjọ́ òjò tí ń retí kójú kó tó di kómi gba náà olórí ń san gbogbo wa àwọn awo kan tó ṣe pé odò ọba yóò sàn dé àwọn ẹrú ọlọ́run sì ń dáko ní gbogbo bẹ̀ gidi ni fún wọn tó bá ti dàsìkò wọn ò lè dáko àsìkò omi yìí láti dáko ń bùkátà fún mímu ń bùkátà fún wọ́n wá sí ìnáwó ọlọ́gbẹ́rọ katakata onye kwuo ọ̀nà fún omi yìí kó tún máa sàn gbàgbẹ́ ọmọ gbalada rẹ lẹ́yìn ikú rẹ nínú àánú ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa sẹ́mi kówó náà wọ́n fi ṣe lẹ́yìn ha mi akhrajaha min malihi fi sihhatihi wa hayatihi talhaquhu di ma mawtihi anabi sallallahu alayhi wa sallam ó tún ní àbísà ti yọ. nínú dúkìá rẹ̀ nígbà tó gbádùn ìgbà tó wà láyé tó tí ì kù ìgbà náà ló ti yọ sàrà yìí ló dé ọmọ gbalada rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ aláàánú lọ́lọ́run ọba ẹlẹ́dàá wa. alimami ibn Majah olóògbé ẹgbà wáyé jáde al-Hafiz al-Mundhiri wọn náà ni al-Sheikh wọn yẹ gbà wọ́ọ̀rọ̀ ni ilé ìtòsí pọ̀ dà ẹ̀rí nínú ọlá àtòrí tọ́lọ́ máa ń ṣe fẹ́ni tí bá ń ná nínú dúkìá rẹ̀ lọ́jọ́ ayé kótó di kókó nílé ayé yìí òun náà ní pé yanalu bihil insanu a'la al-manazil owó tẹ̀ ń bá ná yìí máa jẹ́ kéèyàn wà ní ipò tó ga jù yìí máa jẹ́ kéèyàn wà ní ipò tó ga jù. ọ̀kan nínú àwọn sàhábà à ń pè ní Abu Kabsha al-Anmari radiyallahu anhu onímọ̀ gbọ́dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam ti ń sọ yìí pé tẹlẹsùn ọkọsímọ alẹ yẹn àwọn nǹkan mẹ́ta kan wà tẹkí mo lè fọ náà wọn bá búra fún yín lórí ẹ. wọ́n wọ hadithukum hadithan fàfẹ́wò màá sì bá yín sọ̀rọ̀ kan eléyìí tí màá fẹ́ kẹ́ ẹ sọ ẹ má fi jẹun ẹ má gbàgbé rẹ̀ qal anabi sallallahu alaihi wasallam ni fa amma tẹlẹs nǹkan mẹ́ta eléyìí tí mo sọ fún yín pé màá búra lé lórí àwọn náà ni alákọ̀ọ́kọ́ mo búra. lórí wípé máa nàkọsọ máa lẹ abidjan sọdàkọ sàrà kò lè dín owó ẹrú kù anábì ni mo búra lórí ẹ títẹ sàrà nínú owó rẹ lórí àwọn èèyàn á nínú dúkìá rẹ kò ní dín dúkìá rẹ kù ẹnìkan wọn sọ pé ẹni tí ń náwó bẹ́ẹ̀ pé ọbẹ̀ yọ gbà. ìwọ ni ó sùn o ìwọ lọgbà ní gbígbà tí ò da lásìkò bú bá náwó anábì kò bùkátà láti búra lórí anábì ni mo tún búra lórí ẹ̀ owó kì í dínkù sàrà ò pé kówó dínkù alákọ̀ọ́kọ́ nù torí ẹ̀ wọ́n kọ́ alẹ́ nù o ẹni tí bá ń fẹ́ kówó tó náà kọ́ má rẹ láti fi ṣe ẹlẹ́ẹ̀kejì wàlẹ́ ọ̀gbìnmá àbúdọ́n bí mọ̀fúnlẹ́mẹ́tìn fasọ́bára àlẹ́yìhá ilà zádàhùláhù àzàwájálẹ́bíhá àìzẹ́n. anábì ni wọn ò lè sàbòsí sẹ́rù kan kẹ́rù yọ wá ṣe sùúrù lórí àbòsí tí wọ́n ṣe sí àyàfi kọ́ lọ́wọ́ bó fi ṣe àlékún àgbéga fún tọ́ba sàbòsí sí ọ fọwọ́lẹ́ kó mú mára pamara má bara jẹ́ <coughs> torí pé látàrí àbòsí táwọn ti ṣe ọ̀hún àgbéga ni wọ́n fi gbà lọ́dọ̀ ọlọ́run ọba tó ga ẹlẹ́kẹta anábì tún ni mo búra o lórí wípé la yaftahu abdun baba mas'ala <coughs> ẹrú kò ní jẹ́ni tó ṣílẹ̀kùn à ń ṣagbe fúnra rẹ̀ kó sílẹ̀kùn pọ́ máa ṣàgbé fúnra rẹ̀ gẹ́gẹ́ bá a ti ṣe rí i pé ń ṣẹlẹ̀ láyé wa lónìí gbogbo oníkálukú àfẹnitọ́lọ́mbà ṣàánú bára bára bára ká iná lọ́pọ̀lọpọ̀ ń bá ká ẹni tó rówó ra bọ́ àwọn ń ṣe bára pẹ̀lú abọ́ bára ẹni tí ò rówó ra bọ́ àwọn ń ṣe fáin bára ẹgbàá burúkú wà ń àbí ni mo búra ikú ẹnìkan ò ní sílẹ̀kùn à ń tọrọ à ń ṣe báárà fúnra ara rẹ̀ illa fataha Allahu lahu baba faqrin àyàfi kọ́ lọ́wọ́ bó sílẹ̀kùn òṣì fún wàláhi aburú la ni ìdí lòun tó fi jẹ́ pé gbogbo ẹni tó bá ń ṣe báárà àti fi ilẹ̀ rẹ̀ bọ́yọ̀ dọjọ́ kú nítorí pé tí wọ́n bá gbé oníbàárà sílé ọlá tó bá gbé dínú ọ̀kẹ́ tó bá kówó rọ̀ lára lọ́tún lọ́sì ẹ rí i pé tí ó bá sì tilẹ̀kùn ikú kò ní í jáde kódà kó ṣe pórí àjà ni ọgbà tí ó fi bọ́ sẹ́yìn kùlé pẹ̀lú ògbọ́lọ́yìn ọjà jẹ. nítorí pé nígbà tó ti bẹ̀rẹ̀ sí ní dáwọ́ sáwọn èèyàn tí ń pẹ́ ẹgbàá mi ẹ̀ là mí ẹ lọ́wọ́ ẹ mọ́wọ́ mi ràn pẹ̀lú ògbọ́lọ́ ọlọ́run ti sílẹ̀kùn òṣì fún. kò sí ní òṣì náà ni ọmọ kí wọn lóru kọ́ ń ṣe nígbà tó ń ṣe bára oore wo lóru kọ́ náwó sí nígbà tí bára bá yìí rẹ jẹ́ torí di eléyìí báyìí ẹ jẹ́ ká gbìyànjú láti rí pa jìnnà sí ẹ jẹ́ ká láyọ̀ ọkàn ìwọ̀nba ń bá fún yàn tí yàn bá ti fa yọ ọkàn sí kò sí yàtọ̀ láàrin rẹ <coughs> àtẹni tó kó dúkìá lé ayé jọ tọ́ anabi sallallahu alayhi wa sallam ọwọ́ àni eléyìí tí mo fẹ́ bá yín sọ lọ́rọ̀ mo fẹ́ kẹ́ gbọ́ kẹ́ sọ ẹ má fi jẹun o innama dunya li arba'a innama dunya li arba'ati nafar èèyàn mẹ́rin àwọn èèyàn mẹ́rin péré àwọn náà ni wọ́n nílé ayé o wọn náà wò inú èwo lọ́ọ́ bọ́ sí inú àwọn èèyàn mẹ́rẹ̀ẹ̀rin alákọ̀ọ́kọ́ abidjan razaqahu Allahu azza wa jalla malan wa tọ́lọ́wọ́ bá fún lówó tó tún fún ní máa ó fún lóore méjì yìí fahuwa yattaqi fihi rabbah tí wọ́n ń páyà Allah nínú dúkìá tọ́lọ́ fún tówó nínú dúkìá tọ́lọ́ wọn bá fún tìmà wa yasilu fihi rahimah tí wọ́n ń lo dúkìá tọ́lọ́ fún yìí ó fi ń sokùn ẹbí pọ̀ kò ti torí kò ń jẹ́ bàbá olówó bàbá onímà ó ń dákun ẹbí ó ń lé wọn dànù rárá o ó ń sokùn ẹbí pọ̀. ويعلم لله عز وجل فيه حقا أسمى يوالون وبفلون ننو ووري أما يوالون وبفلون ننو ماري قال النبي فهذا بأفضل المنازل eléyìí ni wọn máa bẹ léyìí tó lọ́lá jù nínú àwọn àyè gíga tó bá di lọ́la gbẹ̀ndà òkèèyà ọlọ́run fún lówó fún nímà ó ń pé ìwọ ọlọ́run ọba níbẹ̀ kò fi ẹ̀tọ́ mi èèyàn kò fi ráre nínú ẹ̀ eléyìí ọmọ abẹ láyè tó ga jù lọ́la gbẹ̀ndà kìyàmù ọlọ́la kò sọ alọ́kan nínú wa. anabi sallallahu alaihi wa sallam wọn lórí sí kejì wọn náà ní abidun razaqahu Allahu ilma wa lam yarzuqhu mala ẹrú kan ní ìtọ́nà wọn bá fún ní mà tí ò fún lówó fa huwa yaqul yóò máa wá sọ yìí pé law kana li malun báyìí kọ́lọ̀ tó fún mi lówó pẹ̀lú mà tó fún mi yìí ni amiltu bi amali fulan irun tí lágbájá tó lówó tí ń sójú ọ̀nà tó dáa tí ń pè wọ́n lọ tí gbé náà nínú ẹ̀ ìlèmí náà bá máa fowó tèmi sí. kọ́ọ̀rẹ́ anabi sallallahu alaihi wasallam fa'ajruhuma sawa ẹ̀sán wọn dọ̀gba ìmà tó ní ń fi ń rò pé tọ́lọ̀ ń bá fún lówó ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tọ́lọ̀ ń fún lówó ṣe ń sọ́nà tó dáhùn ló náà bá máa ná tó ọgbà ẹni tọ́lọ̀ ń fún lówó àtìmà ń ná tọ́ba di lọ́la gbẹ̀ndàlù kìyàmà ẹ̀rí nítorí pàníyàn dà wọ́kọ́lẹ̀ wọ́n abidun anabi sallallahu alaihi wasallam ní alẹ́ kẹta ọ̀nà ẹ̀lẹ́ tó so ikpe razaqahu Allahu malan owó lọ́lọ́run fún wọn lam yarzuqhu ilma ọlọ́run ọba òfin onímọ̀ o wa huwa yakhbitu fi malihi bighayri ilm yọ́ọ́ máa rìn bàtúbàtú yọ́ọ́ máa rìn jàbùjàbù nínú dúkìá rẹ̀ láì nímà láyé tọ́kì fi ni rọ́bà kò ní bẹ̀rù ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa nínú dúpà rẹ̀ wọlé ayé sọlọ fi hi rahima kò yẹ sọ pọ̀ wọlé ayé alẹ́mu. ولا يعلم لله فيه حقا kò ní ma ìwọ ọlọ́run ọba fọlọ́ nínú dúkìá yìí gẹ́gẹ́ bí ìṣesí àwọn olówó náà ní lónìí wàláhì bẹ́ẹ̀ náà ní ọ̀pọ̀lọpọ̀ wọn rí wọn lówó wọn lówó tán wọn ráyè mà. nítorí ńgbà tó lówó lé ayé àwọn òsínlọ ma olówó wo ni sílọ sílọ ń bá wo ni sokùn ẹbí pọ̀ ẹbí bá o olówó wo iná ni wọn sọ fún ọlọ tí ò ní bínú kọ fara ya kọ máa wọnà tí ó fi sí ọsùn nítorí pé owó yẹn làwọn kà fún gbogbo rire nàbì torí ẹ̀ bẹ́ẹ̀ náà ni irú àwọn eléyìí báyìí anabi sallallahu alayhi wa sallam qani fahadha fahadha bi abakhasil manazil èyí tó burú tó ń tọ́ rárẹ̀ jù nínú ayé ìlú wọn máa bẹ tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmà kọ́lọ́ ń sànù wa ẹlẹ́kẹrin ọ̀nà ẹlẹ́rú tó ṣe é pé ọlọ́run ọba kò fún nímà kò fún lówó gẹ́gẹ́ bí ìṣesí àwọn ẹni tó pọ̀ jù nílé ayé wa yìí nù wọn à lówó wọn à nímà yọ máa sọ pé tó bá jẹ́ kí mo bá lọ lówó ni irú èsì bàbá ti ń tẹ bàtùbàtù bàbá ti ń tẹ rádaràdà irú èsì sọlẹ̀ mi náà máa ṣe ah, ọmọ kó fọ́gbọ̀n lèmi náà ni èmi náà lè máa ṣẹ́jẹ́ àìlówó ni gbogbo ìlú àgbà ọ̀rì ọ̀rì àwọn míì wà lẹ́yìn mú gbó yóò sì máa ṣèṣe ọmọ tí mú gbó yọ máa sọ pé ah, tó náà bá wọn lówó ni ah, gbogbo àwọn ọmọ tó máa ń lóyún ẹni owó pẹ́ẹ́nì kò ní gba títì mà ó nìkan ẹ gbọ́ ẹnì kò ní gba títì mà wọ́n ti wọnú yàrá rẹ̀ akramakumullah bí ó ti máa fẹnu fọ́nbùnú pẹ̀lú ntẹ́ni tí ń sèrébè ẹni tí ń sèrà tí ń fi dúkìá tọ́nà fún ṣe lòun bá fowó ṣe tọ́nà bá fún lówó anabi sallallahu alayhi wa alihi wa sallam ó ní àtòhún àtẹni tí ń sèrà yín àtòhún àtẹni tí ń sèré gbẹ̀yìn látàrí àníyàn rẹ̀ fọ̀hún máa ṣàwà lọ́dọ̀ ọlọ́run ọ̀dọ̀gba ọlọ́run dákun ṣàánú wa alimami Tirmidhi rahimahullah àwọn ni wọ́n gbé ẹgbà wáyé jáde ìwọ náà ṣàkíyèsí ọ̀nà mẹ́rin tí wọ́n pín gbogbo àwọn èèyàn tí ń bẹ nílẹ̀ ayé yìí sí kò sí tàbí ṣùgbọ́n ti rí nọ́mbà tiẹ̀ náà tó bá ké nọ́mbà tó dá lọ bá rí múnú mẹ́rẹ̀ẹ̀rin yìí bíi tẹni tó nímọ̀ tó sì lówó tí lo gbogbo ẹ̀ lọ́nà tó dáa tí ń páyọ̀ ọlọ́run ọba nínú ẹ̀ tí ọ̀ máa fi sẹ́lọ̀ tí ọ̀ fagbọn ọlọ́run ọba ya ajẹ́pá kí ọ kú oríire tó bá jẹ́ kúmọ̀ lásán lọ́lọ́run ọba fún ọ tí ò fowó kún fún ọ tó wá jẹ́ pé ọ̀tara àmọ̀tọ́lọ́run ọba fún ọ ọwọ́ aláníyàn tó dáa pé ìbálẹ̀ ọjẹ́ pọ́lọ́run ọba fún ọ náà lówó ni gẹ́gẹ́ bí ètò fẹ́ni tí ó lówó tó nímà tí sì ń lò dáadáa bẹ́ẹ̀ náà nìwọ náà bá máa lówó tiẹ̀ náà dáadáa tí wọn náà tún fi jẹ́ pé ó lè bá pẹ̀lú àníyàn tó dáa atúnkẹ́ ọkùnrin rè yàtọ̀ sẹ́ni tó ṣe kówó lásán la fún àfún nímà ma tẹ báṣubàṣu ń lò rádaràda ń lò bí òtí ṣe dáa irú eléyìí báyìí tí wọn sọ yìí pé èyí tó burú jáì nínú ní ọmọ abẹ lọ́jọ́ ọgbẹni dàlùkìyàmù Ọlọ́run dákun má ṣe wá bẹ́ẹ̀ ẹni tó bá ti bára rẹ̀ nù bẹ́ẹ̀ túnra rẹ̀ ṣe torí pé ẹni tí ò ti kú ló túnra rẹ̀ ṣe tá a bá ti lọ tán wàhálà ò ti parí ọwọ́ ìta àti tá fi lọ náà tòwọ́n ti jẹ́ pé rúkọ ẹlẹ́kẹrin lọ́ọ́ bá bára rẹ̀ kọ́lọ́ ńlá wa bẹ́ẹ̀ kò sówó kò sí mà

látọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam anabi ni man istata'a minkum man istata'a minkum an yastatira minan nari walau bishikki tamra falyaf'al rawahu al-imaamu muslim ẹnikẹ́ni nínú yín tó bá lè wá ààbò fúnra rẹ̀ níbi àti wọná kódà kó ṣe pẹ̀lú awọ ẹ̀dẹ́bìnú kan ẹ gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ o sẹ́mi kó wọ́n láti ra dẹ́bìnú kó ṣe awọ ẹdẹbínú kan lẹbùnyà tẹẹfì wá ìsọfúnra yín níbi àtiwọ náà ẹsẹ ó túmọ̀ sí kẹ́ni tó bá lówó tí bá ń náwó rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n yọ tààrà owó tí ń ná yẹn yọ bọ́ lọ́wọ́ àtiwọ náà ọlọ́run ọba ẹlẹ́dàá kó fi àlùbáríkà sí gbogbo ń tó fún ní kálukú wa ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó ṣe wá lọ́kàn nínú ẹni tí wọ́n máa lò ọlọ́run ẹlẹ́dàá kó ṣe ń tó fún wa ní sábàbí eléyìí tí ó jẹ́ kálá kárí alìjáná wọ̀ tó bá di lọ́la gbẹ̀ndà kìyàm aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiru innahu huwa al-ghafuru rahim. الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفسا ما قدمت الغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله أرتان تنصابوا لا تكا نكبا يومان ننون كتولا وبافون جاجما كوين بكاتا مجمو tí èèyàn ó fi wá jẹ́ pé èèyàn láǹfààní àwọn ọlá ńlá eléyìí tá a sọ pé yọ jẹ tẹni tí bá ń ná nínú tọ́lọ́ wọn bá fún lọ́nà tó dáa alákọ̀ọ́kọ́ òun náà ni kọjá pé owó tẹ̀ ń náà yẹn owó tó ń mání kìí sowó burúkú kìí sowó tẹ rí lọ́nà haram nítorí pé ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa gẹ́gẹ́ bó ti wá ní hadith Abu Huraira radiyallahu anhu eléyìí tí imaam Muslim tó gbé jáde ó ní inna Allaha ta'ala tayyibun la yaqbalu illa tayyiba ọba mímọ́ lọ́lọ́n kò ní gbà kankan lọ́dọ̀ àwọn ẹrú rẹ̀ àfi tó bá má tó bá na haram ilẹ̀ ti kówó jọ haram ni ń rówó kìí ṣe owó ńlá ń sọ fi rí dáadáa lọ́dọ̀ lọ. bẹ́ẹ̀ náà ni ẹni tó bá na rádaràda ńlọ́gbà rówó bí ẹni tó fìyàn sẹ́so bí ẹni tó sógun owó oríṣi owó ògùn owó burúkú rẹ̀ tó ṣe lè jẹ́ kìí ṣe irú rẹ̀ náà máa fi sórí rẹ̀ yìí o bẹ́ẹ̀ náà ni ẹni tó gbájú gbogbo irú owó yẹn kọ́ ni wọ́n máa fi sórí rẹ̀ yìí o dánadáná fọ́lífọ́lí olè fẹ́wọ́fẹ́wọ́ gbogbo irú owó nǹkan ni wọ́n ń sọ o abẹ́ńtọ́ lówó abẹ́ńtọ́ lówó àti bẹ́ẹ̀ lọ gbogbo irú àwọn owó yẹn nǹkan là ń sọ o ni wọ́n máa fi gbogbo eléyìí rè kódà bó fi lọ hajj kìí ṣe hajj ọkàn lọ́ọ̀rin ọkàn lọ́ọ̀rin àjọ afẹ́ lásán ni. májèmọ́ ẹlẹ́ẹ̀kejì ó náà ni ó jẹ́ pé ńgbà tẹ̀ náwó yẹn kìí ṣe tìkanra tìkanra ọ̀nàwó yẹn jáde inú rẹ̀ ń dùn ọ̀nà jáde òun wò pé ah, ọlọ́run mo dúpẹ́ fún ọ tó sẹ́mi lẹ́ni tó léyìí tí mo sì lè na jáde so irú rẹ̀ lèyàn ti máa rí ládàbà ẹlẹ́kẹta òun náà ní owó tẹ ẹ náà yun ẹ gbọ́dọ̀ jẹ́ni tí ó ṣèrègùn lórí ẹ o ẹ gbọ́dọ̀ ṣèrègùn lórí tẹ́ ẹ náà o ẹ sì gbọ́dọ̀ fara ní ẹni tẹ́ ẹ náà fún o nítorí pé àti ìrègùn àti ìfarani ẹni tá a náwó fún yìí máa jẹ́ ká pàdánù gbogbo ládàá rẹ̀ ni ọlọ́ni yà á yọ lẹ́dínà àmàlù láàtọ́bọ̀tò ìlú sọ̀dàkọ̀ àti kúńbílmẹ́ni wà ládà ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ má fi ìrègùn àti ìnínilára ẹ má fi ba sàrà ń jẹ torí rẹ̀ já kéè sára dáadáa táwọn náà máa náwó lé lórí torí tẹ́ máa ń sọ̀rọ̀ ẹ̀ náwó ẹ̀ náwó yìí ntí máa rọ́ ẹ wọ́n fẹ́ ẹ máa na sẹ́sìn ni ẹ wọ́n fẹ́ kẹ́ ẹ máa kó fáwọn ìmáàmù ni ẹ kí ni jẹ́ bẹ́ẹ̀ ọlọ́mọdé nítorí náwó sí kálukó dì mú tẹ́sí gba gbogbo sọ náwó lórí ara rẹ ẹ̀rí ká aláàánú orí ara rẹ ìwọ tó lówó náà torí lówó ti ń sórí ara àkọ́gbọ́dọ̀ bàjẹ́ débi kó lè náwó sórí ara rẹ̀ ní náwó sórí ara rẹ̀ ń bẹ nínú tí màlẹ́kọ̀ ọmọ àti torí rẹ̀ ṣàdúrà fún ọ lójoojúmọ́ ń bẹ nínú tọ́lọ̀ ó wò tí ó ti torí rẹ̀ fi ọ́ sàlẹ̀ jẹ̀nà ń bẹ nínú tọ́lọ̀ ó wò tí ò ní jẹ́ kọ́ wọ ná ẹlẹ́dẹ̀jì àwọn ọmọ rẹ̀ sọmọ pé wọ́n lo wípé ọ fẹ́ bímọ wọ́n fẹ́ sọ pé ọ fẹ́ di bàbá ẹ̀hẹ́n wọ́n ṣe wọn náà lọ yọwọ ọ̀nà wo làwọn ọmọ rẹ lónìí tìrìpọ̀ kí n sọ pé ọ̀dọ̀ ọmọ alẹ́ ìpẹ́rẹ́ ẹ̀rọ ọmọ ilé ọmọ lọ ẹ̀yà àwọn ọmọ tí ń ṣe bára ẹ̀ dá ju ọ̀nà ẹ gbọ́rọ̀ àwọn ọmọ tí ń ṣe bára ókè ọmọ bára ni wọ́n fẹ́ bí ṣé bá ọmọ ni wọ́n bí ọmọ gidi ló bí. ẹnì pé ní ìgbésí ayé Yorùbá wọn máa fowó ṣàjọyọ̀ wọn lọ wọ́n tọ́jú ọmọ. ó lè pa màálù nítorí pé ó bímọ ọmọ táwa pa màálù fún wa ń wò ọmọ tá a pa màálù fúnjọ́ abí àní kọ́lẹ́kọ̀ọ́ tó yẹ kóró ọmọ tá a pa màálù fúngbà abí ọmọ ìyá àmọ́ aràn pé kọ́ lọ sílé ọ̀kan kọ́ lọ sọ fún wa kó ti tó jẹ tata àti jẹun káyìn máàmì mi ló ní sọ fún yín bẹ́ẹ̀ ẹ gbọ́rọ̀ màálù lẹ́sìn pàǹjọ́ ẹbí bẹ́ẹ̀ náà ni nínú àwọn tó tún máa náwó lórí àwọn ìyàwó rẹ̀ báwa tó bá bọ́ ọ máa ṣe máa ránṣẹ́ pàlákàrà ṣèbí ọ̀rọ̀ ọ̀pọ̀ fẹ́ fẹ́yàwó so gbogbo èèyàn bá fọwọ́ kún wọ́n fún un orí ìyàwó fẹ́ tá òòtọ́ tùsè ọ̀náwó léyàwó lórí àrùn burúkú ó ti di tọ́wọ́ fọ́nkálẹ́ láwùjọ wa wọ́n kàn fẹ́yàwó ni wọ́n ìnáwó léyàwó lórí haramu ńlá ìwà ń jẹ ńgbà àwọn sí ọ lẹ́nu ọ̀rọ̀ ni ká fọwọ́ lọ́wọ́ ṣebí sọ́kọ àti ìyàwó ẹ̀ ìwọ náà lọ tọ́jú ìyàwó rẹ ọlọ́run aláàánú ṣebí náà ló gbọ́ yẹn gbogbo tí wọ́n bá ná omi àmàdì omi àmàdì omi àmàdì ìgbà tó bá kọ̀ láti ná tọ́jú pé ìyàwó ní ná ìyàwó wa di pé òun gba ó ọlọ máa kó rẹ gba pààrọ̀ pààrọ̀ báwo láì sórí bèbí tó eléyìí òbúkátà kan máa parí ìjà fún yàn lórí ẹ̀ ẹ̀yin náà bàbá alágbẹ́jẹ́ máa gbìyànjú ẹ máa gbìyànjú èèyàn sá lè dá gbogbo ẹ̀dọ́ obìnrin ẹ àwọn òbí yorùbá afẹ́ràn hmm, náà ọlọ́run pé máa hmm, <laughs> ọ̀fẹ́ ọ̀fẹ́ ọkọ akramakumullah nínú àwọn nǹkan ní àwọn tó máa náwó lórí bàbá àti màmá ẹ táwọn bá wà ń pẹ́ntì òní wọn nídìí wá sí kẹ́ni kan sọ pé máa sànù bàbá máa sànù màmá ọ̀rọ̀ tí ò wúlò ni o o bùkátà kẹ́ni kan sọ fún ọ pé sànù bàbá àti ìyá rẹ nígbà táwọn sànù rẹ táwọn sọ fún ọ pé kó kọ́ sànù rẹ wọn máa ná lé wọn lórí tí wọn ò bá ní àmọ́ tí wọn bá ní rárá o ọkàn máa bù wọn lẹ́bùn ni sòkátà kéèsì agbọn abẹ yẹn bákan náà nínú ibi tá a máa náwó lé lórí òun náà ni pé tó bá yẹ pàǹsẹ jihad àwọn ẹṣin tá a máa gùn láti lọ jagun ẹ máa náwó lé wọn lórí tó bá bá náwó lé wọn lórí wọn kù ìtọ́jú wọn bá sáré koríko tó bá dásìkò ọ̀gbẹ́lẹ̀ ẹni tí wọn dà wọn lọ síbi tí wọn ti jẹ lásìkò tó dùn rọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí náà ń bẹnu ibi tẹ́ máa náwó lé lórí bákan náà nínú ibi tẹ́tù máa nólé lórí làwọn aláìní aláìní bẹ lọ́tún bẹ lọ́sì láì jẹ́ kí wọ́n láì jẹ́ kí wọ́n ṣe fáìn ẹ wọn tọrọ àwọn ọba ẹlẹ́dàá tó fẹ̀yìn lówó ẹ ẹ̀ ju wọn lọ o wàláhì á ju pin ni tí àánú ò ní torí pé yìí àwọn kan nínú àwọn ẹrú àfàwọn táwọn náà bá láàánú àwọn aláìní ẹ ṣàánú wọn nínú àwọn tẹ́tù máa náwó lé àwọn làwọn máa yá mùsùlùmí ọmọ ayá rẹ tẹjọ jẹ́ mùsùlùmí kò ẹsẹ ní béèrè nǹkan rẹ tó fi sànù rẹ nínú owó tí ní owó pàrọwọ masha allah so gba nǹkan báyìí kí ni àkáǹtì rẹ báyìí ni so fowó ránṣẹ́ sí so gbogbo torí délé àwọn ibi tí islam lẹ́ẹ̀ma náwó sínú ẹ wá wo iye orí ńlá ti ń bẹ fún wa nínú ká náwó yìí ń bẹ nù ẹ ìtọ́jú ọ̀ràn yìí ń bẹ nù ẹ etí yìí gbogbo ẹ tẹ́ ń bá na orí ńlá tí ó jẹ tìyín nù ọlọ́ọ̀dàkùn pín gbogbo wa náà èyí tá a ṣe táwọn náà fi nípìn orí fagbára wa ká ọlọ́run ẹlẹ́dàá là gbogbo wa láṣìírí alálùbáríkà ọlọ́run ọba ọlọ́run kó fa àlùbáríkà sí ètò ti ṣe fún wa ọlọ́run ẹlẹ́dàá wa kó jẹ́ kọ́wọ́ wa kó tẹ gbogbo dáadáa eléyìí tá a fojú sí àti tá a fojú sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó jẹ́ kó dáa fún aláyé kó dáa fún alọ́lù kìyàmà káwọn arántí pé lásìkò tí à ń sọ nípa ká máa ná nínú tọ́lọ̀ fún wa ká má gbàgbé wípé nǹkan kan bẹ tọ́lọ̀ tún fẹ́ ká máa ná òun náà ní sísè àsọlẹ́t fún ọ̀gá wa ànábì tiwa Muhammad sallallahu alayhi wa sallam torí pé ọlọ́run àtàwọn mọ̀lẹ́kà rẹ̀ alápọ̀nlé àwọn náà ṣe àsọ̀láàtì fún anabi wa yìí kótó wa pa wá láti àwa tá a jẹ́ mùsùlùmí ọmọlẹ́yìn anabi muhammed pé ẹ máa ṣe àsọ̀láàtì fún anabi فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم يا ربنا كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وذلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار حسبنا الله سيؤتينا الله من فضله إنا إلى ربنا راغبون قوموا إلى صلاتكم يرحمكم الله